wọ́n ní owó wa ta kó sí báńkì tọ́ba àti mà pé tí báńkì bá ti jẹ́ báńkì onírìbá àní máa bínú fẹ́lọ̀ owó síbẹ̀ ṣùgbọ́n àwọn owó síbẹ̀ ni látàrí túláàsì a máa díìlì pẹ̀lú wọn látàrí túláàsì yẹn kékeré sí pé á di ti tẹ̀sà àti máa bá wọn ti pọ̀ ní ìmọ̀ tó ń fẹ́ sọ owó yìí. ní ilé kó sílé owó tí wọ́n fẹ́ sí mi kò lè dọ́dọ̀ mi ní rọ́ọ̀nù àfi gba abẹ àbí òye wa ilé tó sí pé ìgbà tí mo máa lọ sí báǹkì yẹn àbí mo bá wà nù rẹ̀ inú mi ò ní dùn ìgbà tí mo uba ní uba báwo àbí òye wa ò ní wọn máa ń wọ́n ṣe ń bẹ̀ ìwọ̀ tí wọ́n ti jẹ́ pé bọ̀ wúrà lọ fẹ́ mú wọn bá wọn ṣe transaction ọba tó ṣe ọ̀gbọ́dọ̀ tó rà ní kékeré báyìí títí láti bá wa mú wọn àwọn àpèrè bá ti wò wá. ìbá kan ti sìn yẹn ti gbọ́ àwọn ọmọ yìí sínú àkáǹtì wa èyí tó bá ti ọlọ́run bá ti ṣe rìbá léèwọ̀ èyí tó wá lé lórí rẹ̀ máa ń pa gbogbo òun àbí òye wa láti ní wọ́n ti wọ́n ti intend láti ṣe àkáǹtì yẹn pátápátá lápẹ̀jù ẹni ten thousand naira nínú àkáǹtì yẹn báńkì ti ti sọ fún yín pé kí báńkì àkáǹtì yẹn ò lè bá a ẹ̀ sí àti kí one thousand naira ó kù nù rẹ̀ gbàtẹ́ ìlọ iye àkáǹtì yìí wò ẹ bá ń gbé owó tẹ níbẹ̀ náà ní sìn is ten thousand five hundred naira wàrà ẹ mọ̀ pé one thousand lẹ níbẹ̀ tẹ́lẹ̀ nine thousand lẹ fi tó fi jẹ́ ten thousand àwọn fi kí ni kún five hundred naira torí káàkáǹtì yìí ó lè máa wúlò fún nǹkan bí wọ́n lè fi ránṣẹ́ gba àkáǹtì yẹn fún yín ẹ tíra láti máa mẹ̀tẹ́ fi one thousand yẹn lóhùn bẹ́ẹ̀ ẹ wò ìtọ́ ìlú nine thousand tọ́ba wò yẹn withdraw nine thousand five hundred naira ó pé o one thousand ní five hundred ní ti sin yìí o ẹ wà mú five hundred yẹn nine thousand tẹ́lẹ̀ fún one thousand tó kù sí yín náà five hundred tó lé yẹn kì ti ní kò haram five hundred yẹn ẹ wọ́n náà. five hundred ní ẹ̀wọ̀n náà láti bọ́ lọ́wọ́ rẹ̀ lọ́nà àwọn olùmọ̀ọ́ ní ti bá fẹ́ bọ́ lọ́wọ́ lówó bẹ́ẹ̀ ẹni mú amú kíláàsì o ẹni mú amú kíláàsì òṣùmọ̀ sẹ́ẹ̀tì sẹ́ni pékin ni ẹ lè fi la ọ̀nà kájọpọ̀ sọ́nà bì kan wọ́n á dáwó wọ́n á fẹ́ safara torí ọ̀nà tó mi kan bá kọjá ẹ lè fi dá sí tọ́lẹ́tì kan nù ẹ̀wọ́n ẹni tó kù jọ́mà ẹ̀wọ́n àti ojú náà tó ra pẹ̀lú rẹ̀ lórí pé five hundred náà ni ọgbà gbà kó tún ṣe àbí òye wa àkàrà fún ọlọ́ tọ́lẹ́tì kan gbẹ̀mẹ̀ fún wọ́n fẹ́ kó ẹ̀wọ́n five hundred ẹ̀ kó àbí òye wa wọ́n ní òwúrọ̀ yẹn máa fi owó tó kù lọ. gbogbo ṣe bá wá ti di òṣèlú àdáwọ̀ torí pé ọlọ́run ọba àwọn ọba mímọ́ ni yìí ti gbà àbí tọ́ba ti kẹ́ tọ́ba ń tọ́ba ń má rẹ́ẹ́tẹ́ wọ̀wọ̀ sí i tọ́mọ ní pàápàá tọ́nà ta ìgbà yìí tọ́mọ tòtòrí pé owó ìgbà yìí ó tilẹ̀ jẹ́ kó wó ni ṣùgbọ́n nàta àgbà ńkọ́ kọ̀ ma ọlọ́run ọba ìgbà tòtòrí pé léyìí báyìí kí wọ́n á lórí tẹ̀ sílẹ̀ fún báńkì òsè bó bá ti fẹ́ la nítorí kọ́ bàbá àti ẹgbẹ́ àti ìta àwọn àlè ẹ̀sìn wọ́n lọ́rọ̀ lọ́wọ́ àwọn ará ẹni lọ́wọ́ láti takòtò lọ àti láti tẹ̀sẹ̀ lẹ́bi ìbáko rẹ̀. nítorí kí wọ́n ní wàá dìde hàn níbi ọ̀pọ̀lọpọ̀ owó bẹ́ẹ̀ káwọn sùn bá ń sílẹ̀ káwọn bá ń làwọn fi hàn máa ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀tẹ́ náà lọ́wọ́. tòkọ́ bàbá àti máa ń ìlọsíwájú islam láyé kan ẹ̀yọ́ fi gbà lẹ́nu náà lọ́nà kan bí ètò ìpínlẹ̀ ẹ̀dẹ̀ lè fi ládàá bẹ́ẹ̀ ọ̀wá wa. oníbèrè bèrè pé kí ni ìdájọ́ islam lórí ọjọ́ bì ká máa fi ọjọ́ bì tàbí tí a lè kúkú ká dá àdúrà yẹn lọ́jọ́ yẹn ká máa ṣàdúrà lọ́jọ́ yẹn ọ̀ ṣé bídíà ni àbí ẹ̀rí wà fún un alhamdulilayi ayẹyẹ ọjọ́ bí wa kama ṣàjọyọ̀ kójọ tí wọn bí wa akú oríire akú oríire tòde tí tó ti múra rẹ padà wá wọn ní kí ni kó rẹ ní òfin islam kò sáyé nínú òfin islam dáadáa lẹ́nu dáadáa lẹ́nu nínú òfin islam kí ni kí pàtàkì ọjọ́ tí wọn bí wa jù náà. ẹ̀yin lẹ́mọ̀ nínú àtà àmọ́ ní òfin ìṣẹ̀lẹ̀ akéwì tó pàtàkì ọjọ́ ọjọ́ tó lọ sí ọ tó fún àwọn àti ayẹyẹ rẹ̀ ọjọ́ tó fi ọ yìí tó ń pàtàkì bíi tó kọjú ayé wa tó fi sáyé pàtàkì bíi wa sí nínú ayé wa fi Oru àtúntàn rẹ̀ pàtàkì pọ̀ àmẹ́ni tí ń fi ojú ayé rẹ̀ fi tẹ náà orú àtúntàn rẹ̀ kò ní ìtumọ̀ rárá nítorí pé gbogbo ẹ̀ wà báyìí nàárẹ̀ ọ̀sẹ̀ ìlànà ọ̀padà pàfún lọ́jọ́ ọ̀la rẹ̀ torí ẹ̀ torí lè jẹ́ pé nínú náà ما ذهب الليالي أبي يسر المرأة ما ذهب الليالي وكان ذهابهن له ذهابا wọ́n ní mílíọ̀nù ọmọ àdúrà lọ́jọ́ bá tún gorí ọjọ́ tó tún gorí o ìgbè ha àwọn náà máa ń dàgbà ni àmọ̀ sí tọ́lú àdókòó tó bá àwọn lọ bọ́tà ẹgbẹ́ akọ bọ́ọ̀lù àpò báyìí àmọ̀ àti fáàrí sáwọn èèyàn pé ìwọ ọmọdé ọ̀wọ̀. panu wọn lẹ àwọn èèyàn máa tó bàbá ló sọ̀rọ̀ dákẹ́ ẹni pé ọjọ́ ayé yẹn àwọn èèyàn máa dábàá fi ń ṣe fáàrí pọ̀ wọn ká á fún kọjá àbíká láìpẹ́ mọ̀ pé ọjọ ayé yẹn ti ń lọ náà lèèyàn náà ń tọ̀ ọ́. المرء يفرح بالأيام قضاها وكل يوم مضى يدنى إلى الأيام ìyẹn máa ń dunú pẹ̀lú ọjọ́ tó ń ti lò lé ayé a ah, nineteen oh two nǹkan fi tẹ̀lé báyìí tẹ̀lé ẹjọ́ gba àwọn tí òsì láyé gba àwọn a nineteen oh two bàbá ti pẹ́ nítorí pé kó tó fẹ́ tó fẹ́ àdìmù náà ló ti fi ń dàpọ̀ nineteen oh two tò láì máa ń gbé gbogbo ọjọ́ tí máa ti lọ yẹn wọ́n sìn yàn máa torí délé agbọjọ bíi ṣé gbọdọ bí mi ẹ bá mi yọ ẹ Islam àwọn olùmọ̀sọ́ pàdàdà rẹ̀ tòtí ẹ̀ bá ní à ń tege sẹ́sì láti à ń kàn dùnú náà ní pé àdúgbò ẹ̀jẹ̀ fún ẹbí wa eléyìí ìbáṣepọ̀ jẹ́ ní Islam ti fẹ́ kọ́ ìbáṣepọ̀ rẹ̀ jẹ́ tàbí òye wa tí o kẹta lè ṣe láti fi dúpẹ́ fọlọ́ kẹta lè ṣe láti fi dúpẹ́ fọlọ́ lórí bíbí tí wọ́n bí wa wọn náà ní pé tá a bá ríra wa tá a jẹ́ mùsùlùmí torí pé Islam kì í gba àkókò àbíkó fi nǹkan tabalera ta jẹ́ mùsùlùmí dáhùn ìdúpẹ́ kọlọ̀ ìdúpẹ́ kọlọ̀ yùn lórí pa jẹ́ mùsùlùmí àti ìsìn lọ kìí ṣe tó yẹ ká dá dúró lórí ọjọ́ kan lásán gbogbo ọjọ́ ayé wa gbogbo wákàtí wa gbogbo tẹ́tí wa kàtúmọ̀ ìdúpẹ́ kọlọ̀ látàrí ìsìn lọ látàrí títẹ̀lé tọ́lọ̀ látàrí títẹ̀lé tọ́lọ̀ tó o bá ti bẹ́ẹ̀ ìwọ gan-an lẹni tó máa rí ìdí ìdá tọ́lọ̀ ọ̀bàdàn ìwọ gan-an lẹni títí ìdúpẹ́ kọlọ̀ lórí orí tọ́lọ̀ ọ̀bàdàn وإن تأذن ربكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد ẹran tí ìgbà tí ọlọ́run bá ń sọ gbígbé tẹ ẹ bá dúpẹ́ fún dájúdájú na na ìyàwó ń le koko ìdúpẹ́ fọlọ́ ọgbọ́dọ̀ hàn lórí ara rẹ ọgbọ́dọ̀ hàn lọ́kàn rẹ ọgbọ́dọ̀ hàn nínú sèse rẹ gbogbo ìgbà kọ́ ọmọ lórí dídá tó ọmọ gbogbo wa kọ́mọ dúpẹ́ fún un lórí dídá tó da tó ṣe ń sùn ní fọ́ọ̀mù ọlọ́kàn rẹ̀ wọ́n máa bí kọ́mọ ní amẹ́sìn fẹ́mi rẹ̀ wá tí gbogbo ti ń bẹ pẹ̀lú rẹ̀ lórí àtọ̀dọ̀ ta ló wá àtọ̀dọ̀ lọ kò sí èmi kò sí kan nínú rẹ̀ tó tọ̀dọ̀ rẹ̀ mi wá kọ́mọ kọ́lọ̀ bàbá bẹ́ẹ̀ torí ẹni kò lè hámọ́ ẹni kò lè tó kòkò mọ́ ẹni kò lè sọ́kọ́ kò lè dínà kankan fún ọ kò tó ẹrú ẹ̀ ọlọ́run bá nílùú gbogbo nǹkan fún ọ torí ẹ̀ dúpẹ́ fọlọ́ lórí tọ́lọ́run bá ti fún ọ èyí tó ń lọ sí àti òtítì ọlọ́run àti àní fún ọ ọlọ́run bá ti torí ẹ̀ máa dúpẹ́ fọlọ lórí tọlọ ọba ti kọ lẹ́yìn náà wá jọ hàn nínú fèsì rẹ ìdúró rẹ yọ jẹsùn ìjókòó rẹ yọ jẹsùn ìsọ̀rọ̀sí rẹ yọ jẹsùn ìhùwàsí rẹ yọ jẹsùn gbogbo fífẹ rẹ yọ jẹsùn ìgbà náà lọ jẹ ní tó ṣe pé dúpẹ́ fọlọ ní gbogbo wa nítorí pé wàlú ìdáwó tó mẹ́rẹ̀mẹ́ta wọ́ọ́rì láàrin wa tẹ́bá ìdẹ̀rọ̀ ọlọ́run bá tó ṣe fún yàrá ìdásán dípò pé ẹ̀mọ̀ yìí lọ́jẹ́ torí tèmi kí wọ́n á lọ yẹ ká fi máa pàdé ìlera yìí ọ̀pẹ́ torí ẹ̀yà àtúnṣe fọlọ̀ torí ìlera tó ṣe fún wa ní gbogbo wa aláìmọ̀ọ́rẹ́ ẹni tó ní ìjọ kan ṣoṣo láàrin ọdún lòun fi máa dúpẹ́ fọlọ̀ lórí dídá tó dá aláìmọ̀ọ́rẹ́ pátápátá gbà lẹ́yìn ìgbà tó dúpẹ́ ìjọba fọlọ̀ ní ìdúpẹ́ tẹ̀mọ̀pá aláìmọ̀ọ́rẹ́ lé aláìmọ̀ọ́rẹ́ lé ṣùgbọ́n àwọn wọ́n pè é kótó di wọn kótó di wọn pè wọn ti bọ wọn láti ẹnìkan kò fi ọlọ sí ti gbé àkùnrin àyè ti gbé àkùnrin àyè lọ́wọ́ gbogbo ọ̀rọ̀ tó bá tó láyé ó lè gbódòdó lọ sọ ẹnìkan kò kọ fún ẹ̀gbọ́n ọkọ jàmbá rẹ ìwọ ti pẹ ìwọ ti sábò sí ìwọ ti pé jàmbá gbogbo tọrọ máa ń tẹlẹ ìwọ ti pẹ tọrọ ìwọ kan lẹ́yìn ọlọ nínú owó tọrọ máa fọ ọ fún ẹni tó lẹ́kọ̀ọ́ ní lórí rẹ̀ bóyá yàwó rẹ̀ bóyá ọmọ rẹ̀ bóyá mọ̀lẹ́bí rẹ̀ bóyá lábàgbé rẹ̀ bóyá yìíká rẹ̀ bóyá ara rẹ̀ kálukú kúlẹ̀tọ̀ rẹ̀ tí wọ́n tó di fún wọn béèrè ìwọ lẹ ti dúpọ̀ ẹ̀kọ́ lọ lórí orí tọ́lá ọba mi sọ. irú rẹ̀ àsìkò yóò tí ikú bá lè wá bọ̀ orí kábàámà lọ sí nítorí pé omi tún wá tún ṣe ẹtú bá ti dàbí tuntun sílẹ̀ àríyànjú sílẹ̀ eléyìí ni ìlànà ìsìlámù ìwọ́n ti pé káwá ṣàjọyọ̀ ọjọ́ bí wa kálọ̀ pé lérí kálọ̀ pé lórí ká máa tan ara wa jẹ kẹ́ni tí ọmọ ẹni tí ó mu sí kẹ́ni tó ti pé yóò dojú lórí pé kílẹ̀ ń lónìí bá a ṣe ní àdùnnú ọjọ́ tí wọ́n bí wa ni. ṣé ìdùnnú náà ẹ̀yin náà dàgbà ìmọ̀ pẹ́sì ọlọ́wọ́ àwọn ẹni kọ́ máa fi wá pẹ́sì. eléyìí fi hàn wáyé pé ìlànà ìsìlámù aláfíà bẹ̀bẹ̀ ní sẹ́yìn bá tẹ̀lé wàhálà ti bẹ̀bẹ̀ ní tí ò bá tẹ̀lé ẹ wá ní ọ̀dà ṣé téèyàn bá ń ṣe irú àjọ̀dún péjọ tí wọ́n bí o tó burú tòǹtò bá dàda rẹ̀ tó burú pátá tó àjọ náà kò sígbà téèyàn ṣàdúrà kò sígbà téèyàn ṣàdúrà ìjọba yìí tó ṣàdúrà ni ọlọ́run kò bínú sí ọ téèyàn bá ti fẹsẹ̀ báyìí àsìkò báyìí pàtó nítorí bẹ́ẹ̀ lọ ọlọ́run kò bínú sí yàn ọlọ́run kò má bínú sí wa anabi wa muhammed sallallahu alaihi wa sallam sọ náà àdìsí tó fẹsẹ̀ rìn lẹ́yìn pé man la yas'alillaha yaghdab alayhi gbogbo ẹni tó bá kọ̀ láti bẹ̀rẹ̀ ọlọ́run gbogbo ẹni wọ́n wá nínú òní bẹ̀rẹ̀ àtijọ́ bí rẹ̀ tí ẹ̀ bá ti bẹ́ẹ̀ ìyẹn ta ìwọlé sọ̀lá gbogbo ògbà gbogbo àtìkò kò sẹ́jọ́ aya agbọ́dọ̀ máa ṣe kíni agbọ́dọ̀ máa kọ́ agbọ́dọ̀ máa lọ agbọ́dọ̀ máa pè ọ torí bẹ́ẹ̀ tẹ bá ní ẹ dájú ayé dúró dúdú títí di ọjọ́ òbí nǹkan àdáda lẹ̀ àdó àtẹ̀tù sínú nǹkan náà kọ́ kí ló náà jẹ àdáda lẹ̀ ọ̀nà àbá. oníbèrè pè pé a ti rí ní ìdánilójú pé ká máa àwọn ọjà bíi Nokia products Coca-Cola products pé wọ́n fi ń tako ẹ̀sìn Islam lọ́lọ́ pé kí ni Islam sọ lórí ẹ̀ bí a bí géèmù àrí ń bẹ̀ ní àdínsọ̀kan wọ́n fi ń tako ẹ̀sìn Islam lọ́lọ́ àwọn ọjà tí wọ́n ń tà ní nokia nokia ti. kímílà tó dára ọjà rẹ̀ yọ̀ pé àwọn kan máa ń tẹ̀lé tẹ́kítà sí pé ní dáàbò bóyá tẹ́ máa pé bóyá wọ́n mọ̀kì wọ́n mọ̀kọ̀ ànáfíà sọ́lá tí wọ́n ní due to that kíkà wọn àwọn product wọn fẹ́ máa ń ṣe láti tẹ́ máa bí dánú mi ní dùn àti dàgbé wọ́n ní kí ni ah, ah, Islam àbí kí ni ìdájọ́ àwọn afáàlú àwọn ọ̀rọ̀ yìí kíkà máa lọ kó dọ̀tí wọn làwọn ní sábà sùn. alhamdulilayi gbogbo gbogbo ìbéèrè yẹn ẹni nọ́kíà àti kìnnì kan wọ́n ti ń ta òkè islam tó tó yẹ ká máa rà tó kò yé nítorí wọ́n àwọn islam tó gbèsè islam tẹ̀lé yẹn tó gbogbo nǹkan tó ń àwọn náà lè lò ó láti mú lọ síwájú lẹ́kọ̀ọ́ kan bóyá ń tẹ̀ bóyá pé bóyá gbogbo àwọn kan yóò fún yẹn àwọn náà lè lò ó báyà tó ṣe àǹfààní fún àwọn ẹ̀sìn kan àwọn kan lò ó báyà tó ṣe owó ìkan láwọn kékeré bọ́tà àwọn náà lè lò lọ́nà tó mú lọ síwájú lẹ́sìn kan lórí ẹ̀sìn wọ́n á sàlàyé pé ń tẹ́ gbà àwọn ọjà láwọn àlùbí tí àwọn ará abẹ tí wọ́n ti ń tàbùkù àmẹ́lò Muhammad sallallahu alaihi wasallam àbí láwọn àlùbí tí wọ́n ti ń wá ọ̀nà láti gbẹnu àtẹ́lù Al-Qur'an gẹ̀ẹ́bí Denmark gẹ̀ẹ́bí Holland ẹ̀rọ̀bí láìpẹ́ yìí ní Holland fíjọ mẹ́ta lọ ní ọ̀daràn kan nínú àwọn olóṣèlú bẹ̀rẹ̀ ó lọ sí fíìmù kan dọkumẹ́ntìrì ló pé nípa àlùkòrán tó o ti jẹ́ ẹni tí wọ́n ti sinimá tẹ́lẹ̀ ó sì tún jó lóṣèlú ó sì jẹ́ ọ̀kan nínú àwọn ọ̀tá ìsìn Islam àwọn ọ̀tá ńlá fẹ́sẹ̀ Islam láyé ó ti wá sọ láti oṣù mẹ́ta mẹ́rin sẹ́yìn ìpè fíìmù ohun tó ń ṣe pa àlùkòrán ọjà yìí pé bàbá ìjàlè ọ̀dà ló àti sàwà yìí òun wá fẹ́ ilé sinimá wo ní ọ̀sà gbàtẹ̀rù àdúgbò fi fíìmù náà hàn áyé oríṣiríṣi ìdúnkokò máa ń tí wọ́n ń ṣẹlẹ̀ lábẹ́ bàá mùsùlùmí lọ́kùn àti lóbì wípé á sì líle sinimá tí ó gbà láti bá wọn fi yorùbá òdòdó bẹ́ẹ̀ lọ́sibà àti màdé ọ̀sọ̀rọ̀ àkọ́kọ́ náà yàmùyàmù rẹ̀ ò lè dí tírẹ̀nì islam lọ́nà àbí òye wa ẹgbẹ̀rún owó rẹ̀ wọ́n bá ti owó rẹ̀ wọ́n tẹ̀ òní kankan ọlọ́run bá fi àkùránì fi takò àwọn ẹni tó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tó dáńtọ́ wọn àríwó ẹ̀ wá ń bọ́sibọ́sí òyìnbó lásán lásán tontori fi lé ìbáyìí arákùnrin yẹn wọn wá ní sinimá tí ọba gbé jáde kò lè ó wá Website, tí wọ́n bá gbé kíní ẹ̀ jáde kò rí ẹni tó gbà tó bá gbé jáde wọ́n búlọ́ọ̀kì wẹ́bsáìtì rẹ̀ lẹ́ẹ̀kan náà má tán gbé jáde jẹta ṣùgbọ́n tó ti wọ́n búlọ́ọ̀kì tiẹ̀ náà ọwọ́ àgbè padà sínú wẹ́bsáìtì tiẹ̀ tó tó dání ìbẹ̀ ló wà ní. ọ̀rọ̀ yẹn le débi pé kò sí international organization kan ní ìsìn tí o ti tako ìjọba ọlọ́ọ̀dì náà torí wọ́n ti rí tó ń ṣẹlẹ̀ nípa fọ́tò àkọ́kọ́ ni wọ́n ti fún gbé jáde sí. so àwọn náà láti ti bẹ̀rẹ̀ sí sọ pé àwọn lọ́wọ́ nú ẹ̀ kí àwọn tó mọ̀ nípa òfin ọ̀làdì ọbẹ̀rẹ̀ sí ní wò pé tó ti pọ̀ tàbí constitution ọ̀làdì kan pé kí wọ́n gbé irú fọ́tò bẹ́ẹ̀ jáde àbí kí wọ́n ṣe irú documentary bẹ́ẹ̀ nípa àkùránì kí ni tó fẹ́ sọ náà kí ni tó mú jáde bá àkùránì ẹ̀sìn kan ni àbá àkùránì pè ní lọ sí di tẹ́rọ̀ kí wọ́n á rí tọ́ níta fífa rẹ̀ ni pé tí àwọn ìlú kan máa ń ṣe bẹ́ẹ̀ sálẹ̀ máa ra tí wọ́n máa ń ṣe lò ó tó bá dá wa lójú pípé owó nǹkan yìí ni wọ́n fi ń gbè lẹ́yìn ìbàjẹ́ àgbọ̀dọ̀ ra àgbọ̀dọ̀ àwọn tó bá dá wa lójú owó tí wọ́n ń ṣe lò ó wọ́n fi ń fi ìbàjẹ́ yẹn àbọ̀lọ̀ rà nítorí pé kíni ọlọ́ni wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan. ẹ máa ràn án lọ lórí dáadáa títẹ àti páyọ̀ ọlọ́ ẹ mẹ́tì jẹ́ ẹni tí ọ̀nà ara ń lọ́wọ́ lórí àtẹ̀tẹ̀ àbí lórí àtìtàkùn lọ́lọ́ tó tó bá dára lójú àmọ́ pé ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ kọjá nípa fọ́tò ànábì sallallahu alaihi wasallam tí wọ́n yà wọ́n yà ànábì wa sallallahu alaihi wasallam láwọn ọ̀nà burúkú tí wọ́n fi ń fa ànábì sàpèjúwe pé ànábì gan-an o olùdún kòkò mọ́ni ni sallallahu alaihi wasallam. lẹ́yìn eléyìí tí ìjọba ọ́làǹdà ti dẹ́nmàkì yẹn wá jáde wípé àwọn ò lè sọ pé àwọn ẹgbẹ́ ya fọ́tò yẹn àti ṣe wọ́n ṣe nítorí pé àwọn lómìnira lọ́dọ̀ tàwọn kù tó bá dùn gbogbo èèyàn ló lè dé pẹ̀lẹ́ yẹn fi hàn pé ìjọba náà kọ ó gbé lẹ́yìn pọ pẹ̀lẹ́ yìí ló mú kí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọ̀rọ̀ islam wọn sọ pé káwọn èèyàn yìí ra ọjà online ọjà denmark nígbà yẹn àwọn náà ti mọ̀ lára ìtútù pé títí tó dábàá lè sá fún àwọn bẹ́ẹ̀ lọ sùn dá torí pé fọ́tò yẹn wọ́n ti tún kàkà lórí má sì ń tàkà lóru tá a bá yẹra kọjá àwọn tó burú bẹ. ṣùgbọ́n má lo nǹkan báyìí nítorí pé ọ̀tá ìsìláàmù ló dé kò sí nínú òfin ẹ̀sìn islam bẹ́ẹ̀ kí sábàbí ni ó bì í máa ra nǹkan wọn nítorí pé tíjọba wa bá ti gbé lẹ́yìn ìbàjẹ́ náà fún ẹsẹ̀ ẹsẹ̀ islam àjẹ́ ìgbé kí là á lè dé tàbí mú wọn màá dá láì dá tó láwọn ọmọ pariwo pé ìgbésí ayé náà wọ́n gbà pé òmìnira lélẹ́ yẹn tó bá ti wò yẹn ló lè ṣe yìí sòkè wọn làwọn lè ṣe láti mú ọmọ ìbàjẹ́ ń bàjẹ́ ẹnì tó máa pé ẹ̀bọ̀ ìpọ́njì ọ̀dà wọn bẹ́ẹ̀ bá ti rà á mọ́ wọn pàṣẹ tó àmọ́ pé ẹ torí pé kí ní báyìí ẹ amẹ́ríkà ló ṣe máa lò ọ̀tá ìsìlámù ló ṣe ẹ Coca-Cola amẹ́ríkà ló ṣe àwọn ó ṣèrà rẹ̀ nìyẹn nítorí pé ìsìlámù tó lọ bá bá ti lẹ́tọ̀ọ́ kò lè dé wọ̀ kò lè dé wọ̀ nítorí pé ìtọ́lọ̀ wọn ti lẹ́tọ̀ ọmọ èèyàn ló ṣe lóòótọ́ ó lè má jẹ́ mùsùlùmí lóòótọ́ ó lè má jẹ́ rùsìyìn ṣùgbọ́n títí tó sẹ́yìn náà ìlọsíwájú ní gbogbo wa àbẹ̀ ẹ̀kọ́ nítorí pé ọpọlọ ọmọ èèyàn náà wọ́n ti ó túmọ̀ sí pé àwọn lu ọpọlọ wọn lọ síbi tó mú wọn lè ṣe àwọn ò lọpọlọ wa lọ síbẹ̀ ṣùgbọ́n títí tí wọ́n ti gbogbo tí wọ́n yẹn ìlọsíwájú ní fọ́ọ̀mù torí ní ilé ìpín haramu wa ni nítorí pé àwọn ti kì í sàwọn aládé kì í sọ̀rọ̀ kì í sọ̀rọ̀ ilé ìjọba òsè jẹ́ àmọ́ tó wá gbé sábà bí kan látàrí pé àmọ́ wa ni wọ́n lò láti fi ta ọ̀pẹ̀ sínú àìsàn ká yẹra fún ọ̀bẹ nínú Islam fẹ́ náà. náà oníbèrè bèrè pé ṣáà lè ṣe wàlímọ̀ kúránì bóyá àkàkùránì ló ń ta ọ̀pẹ̀ sí wàlímọ̀ bóyá àkàkùránì àparí kíkí kó wà ní olóyè rẹ̀ alhamdulilah alukoran ti rọ lọ ó ti mú ká kàkà mójútó púpọ̀ nítorí pé iṣẹ́ tó náà máa fi ránṣẹ́ sí wa ni fífẹ́ yìí tó pé ní sísọ̀kalẹ̀ ó lo nǹkan ọdún mẹ́tàlélógún twenty three years tọ́lọ̀ bá máa fi ránṣẹ́ yìí àkọ́kọ́ gbèsè ìjọ ẹgbẹ́ mùsùlùmí kọ́kọ́ gbé nípa rẹ̀ òun náà nìkan kọ́kọ́ máa ké máa kà nítorí pé tọ́ máa ké máa kà ó ṣòro ká tó sọ pé tọ́ gbọ́ yé àbọ̀ pọ̀ yìí torí ìdílé iṣẹ́ kékeré kọ́ ni wọ́n ń ṣe àwọn àfáà tó ń kọ́ àwọn ọmọ ní kí ó máa ké máa kà wàhálà kékeré kọ́ ni wọ́n ń ṣe àwọn ẹni tí ń kọ́ ni lálẹ́ kù bá dáadáa tí ó fi wá di pé ìyẹn náà mú àkùránì ké papọ̀. ṣùgbọ́n bí iṣẹ́ wọn tó ń ṣe ti pàtàkì tó àti bó ti ṣe pàtàkì tó nínú ẹ̀sìn Islam sálẹ̀ ìṣòro náà ló lọ sọ pé ọ̀yọ́ kó man ta'allama al-Qur'ana wa 'allama ẹ̀ tó dáa jù nínú yín náà lẹ́nu tó kọ́ nípa Al-Qur'ani tó ti pẹ́ lómi. ọkọ nípa rẹ ó náà mà ó náà kọ́ ihe eléyìí fi hàn pé ìyàtọ̀ sẹ́ni tó kọ́ nípa rẹ̀ yóò mà tí ń sì ń kọ́ ẹ̀ lò kò ní jẹ́ fẹ́ lóore dunu yín o torí pé òun mọ́ dáadáa máa rí lọ́pọ̀lọpọ̀ àwọn mọ́ o ní òun náà kọ́ ó fi kan kọ́ ni ó torí ẹlẹ́sìn pé ìgbà tí ọmọ kí ó ń ka kí ó kò ní jọ kí ó àgbà tẹ̀ mọ́mọ́ nítorí pé ìgbà tó náà kọ́ ọ̀bárabalẹ̀ kọ́ wọ́n tún sí wọ́n mú lórí mu lọ́nù pé ìdá zolezelatil áwùdò ni bí afáàṣẹ pé fún un òun ti ń dáhùn pé ìdá zolezelatil áwùdò èyí tí ó gbé jáde kí ó nù àbá àwọn olórí mu lọ́wọ́ fi gba correction ọlọ́wọ́ gbà òun náà wà dá fà kí ni ọba tó fi lé ọmọ lánà ọ̀kẹ́ ìta sólísílásílá ọ̀tò sílísálà á ní òbí lé ọmọ lánà sọ̀rọ̀ ọlọ́mọ àná kì í sọ̀rọ̀ ọ̀rọ̀ torí oníjùmọ̀ ìyẹn pé wọn ọ̀wọ́ náà ti fi ẹni tó ń ń bá tó ń lójú o ti wá hàn gé wọn náà tún pẹ̀lú tó wá yẹ pé ọmọ tó ọkọ máa ké ńjọ tó bá ti kọ́ máa ké tán kàdà yẹyẹ pé àmọ́ kú oríire tí kí ni pé àwọn ọmọ tá a kó wájú yìí pé kí wọ́n máa lọ́ọ́ máa ń ké bá ní iyọ̀ wọ́n máa ké sótó láti fi péjọ àbí òtún. ọ̀dẹ̀ ṣe fi yín lọ́nà mi olórí Russia ẹ̀yẹn wò di Russia kó ti jìnnà sí wa tún kí ni a fẹ́ fi si kí ni wọ́n fi ń dà àti ẹ̀gbọ́ French wọ́n lò tuntun máa dì í wọ́n yóò fẹ́ lọ Cameroon wọ́n yóò lè bá ara rẹ̀ Niger àbí Benin republic àbí ẹ̀kọ́ tọ́ àmọ́ Russia kí ló ti fẹ́ ok wọ́n máa ní olórí lọ́sì àwọn akọ́lẹ́tà àti ẹ̀ ẹnìkan Vladimir Putin òfìlẹ́tà ìránṣẹ́ tiẹ̀ wọ́n á lọ sípò ọlọ́sípò ọlọ́síbàdàn àwọn tá ló pé nìyẹn náà rí àwọn tá ló kọ́ gbà yẹn wọ́n á ní arákùnrin kan tó ń bẹ níbi kan léwu tó ibi tó ti wà ẹ̀ bàdá gírì ni ẹ̀rù alájọ tuntun láti gbogbo àbàdà gírì lọ wọn á ní òkè o ti máa kọ́ sí fún ẹni pé wàá kọ́ ọmọ lẹ́tà yẹn ká lọ́gbà wa tó jọ mélòó ọ̀sẹ̀ mẹ́ta péré náà ni wọn náà máa mọ èdè rọ́ṣà yẹn ká sọ òkè ló rọ́ kọ́kọ́ dùn náà ọ̀rọ̀ ló ti máa rìn tó ká ha mo dúpẹ́ fọlọ́ pé kí ni mo ti mọ lẹ́tọ̀ lórí rọ́ṣà ká kí ni wọ́n á sọ sẹ́wọ̀n pé gbèsè kejì àti kọ́kọ́ máa ká sẹ́nu kínú tí ẹ̀ ń dùn kó ń mọ lẹ́tọ̀ lórí rọ́jì àtàwọn lẹ́ni pẹ́sẹ́lú àná lọ́nà làpẹ́jù ètò ga jù. báwo wọn kò bá máa lù rà nìka tó tó ní dùnú àbí tó ní dùnú ó tó ní dùnú torí pọ̀rọ̀ ta lọ máa kà Allah subhanallah ọ̀rọ̀ ẹni tó ṣe pé mímọ́ ọ̀rọ̀ rẹ̀ kà lásán yóò fi ládàá kọ́dà kọ́ mọ́ màtúmọ̀ rẹ̀ àmọ́ ọmọ ẹlẹ́sìn olórí rọ́ṣì àgbà ládàá kìíní. àbótú wọn ara rẹ lásán ọjà àti wàá gbọ́ bá àwọn gbígbé mọ́tò mọ́ alukur'ani ké yóò sì máa bí ládàá fún un tó nítorí pé nǹkan ńlá ni ìsì máa bí ládàá káwa máa ta ayẹyẹ torí ẹ̀ kò tó tó yé wa nítorí pé táwọn bá ń ṣe táwọn bá ń ṣe kíláwó apàǹgbé alukur'ani lárugẹ à ń gbé ìsìláàmù lárugẹ wálẹ̀fẹ̀ gbogbo tó bá ti dẹ́bẹ̀ èèyàn fẹ́ gba kí ni ọ̀fẹ́ gbà láàdá ìyín ìgbà láàdá àbí kí n tẹ́ fẹ́ sí kọ́ba tọ́lọ̀ kọ́tẹ́ lórí tọ́lọ̀ lẹ́sẹ̀ pé kó ti bá súnà tẹ̀lé ọ̀ká mẹ́ sọ̀rọ̀lá àdúgbòlá kò rí bẹ́ẹ̀ ní pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ìdẹ̀rọ̀ ti jẹ́ ẹ̀yin lẹ́ẹ̀kan ó kù yín lẹ́pẹ́ wọ́n di mà pé jẹ́wọ́ di mà lóṣèlú à lọ́rọ̀ gbé yé wa àmọ́ ọ̀nà tán lè fi gbà ní tó bá tó wọn fi gbà bẹ́ẹ̀ ọ̀dà lè kò ní burú tẹ́ ẹ̀ mọ̀nà náà ó náà ní kíkà sọ pé àwọn ọmọ yìí ó láti wọlé kí láti wá kọ́ kí ó pélé kí ti wá wọn ọdún mẹ́ta ni wọ́n fi kẹ́kọ̀ọ́ dá rẹ̀ tàbí èèyàn wa àwọn eléyìí wọ́n ti kẹ́kọ̀ọ́ wọ́n dàgbà àwọn àti fún wọn pápá ìwé ẹ̀rí fún wọn àbí òye wa tẹ bá ti bá à ń bẹ lọ fọmọ bòlù òkò yìí tẹ bá ní níbo lẹ lọ ibi tí tẹsítà tí wọn mú wá fún yín ti kí ni à àwọn ọmọ tí wọn kẹ́kọ̀ọ́ jáde nì tó yé wa kì í ti pa lọ bí oníbèrè bèrè pé tí a lè ka wíwọ́ ọ̀làwọ̀ hàlù fún ẹ̀ tó bá ti kú. alhamdulilayi wọ́n ní pé a lè ké olùwọ̀wọ̀ ahad fẹ́ni tó kú káké fún báwọn pípé oúnjẹ òkú nù pé olùwọ̀wọ̀ ahad òkú máa jẹ láti òkú kìí jẹ ọ̀rọ̀ náà lẹ́yìn náà tí yẹn bá ti kú à ń jẹ àmú yẹn ti parí tàbí òye wà ọ̀wé ìta ti jẹ láyé náà torí lè lẹ́yìn tó bá ti bẹ̀ ṣe béèrè ní kí sáré fi qul huwa Allahu ahad ṣàdúrà fẹ́ni tó ti kú ìdáhùn rẹ̀ ọ̀lọ́ báyìí kò burú kẹ́kẹ́ qul huwa Allahu àbí kẹ́kẹ́ nǹkan mí nínú al-Qur'an kódà kó jẹ́ kábàtì yẹ́dà àbí láhàbìn wàdàbì kẹwàá ni wọ́n lọ wò kólú wà wàhù àhàtìmọ̀gé wò tàbàtì yẹ́dà àbí láhàbìn wàdàbì tìmọ̀gé kò forí ti bàbá kò forí ti yàrá kílẹ̀ ní ẹ fi ọ̀rọ̀ ọlọ́run kí sàtẹ̀kùn síwájú ọlọ́run torí kó lè bàbá yín gbọ́ bùkátà kan ọlọ́run kò lè gbọ́ nítorí pé ń tẹ̀sí sún náà tẹ̀ bá ti yàtọ̀ sí ọlọ́run kẹ́ wọn ọlọ́run kẹ́ wọn ọlọ́run kọ́ni jọ wọn ọlọ́run iwájú wọn kọ́ni sí ọlọ́run jọ dá ẹ̀yìn tó ti sílẹ̀ ọlọ́run jọ bàjẹ́ kó lọ́ọ́ lọ́ọ́ mẹ́ta mẹ́ta tẹ́lá ti máa ń bí díà tó yé wa tẹ́lí yàtọ̀ sí kẹ́ kọ́kọ́ ké sáré kẹ́ wá mú kẹ́ fi ṣe sábàbí tí ó ti kádùn ayọ̀ tètè gbà ń tọ́ da àgbà pé wọ́n lọ kọ́ bá wa ṣe nǹkan báyìí yàtọ̀ sí pé àti wàá tọrọ àti wàá tọrọ bígbà tẹ fẹ́ jìnnà kan sàn ẹ wá ní kó lọ àwọn mẹ́ta ilé ìdènà sunna torí ẹ lẹsìn máa rí sẹ máa ń ka àwọn tíra àwọn tíra tó hé wọn mọ sọ fún yín pé kásádùá kání ẹkẹ fàdíà bìdí àná kásádùá kání ẹkẹ lìlá mi bìdí àná tó yé wa nítorí pé ẹ ti sílà ẹ gbígbà tí lẹ́yìn ọba ti kùn àdúrà òní gbà á eléyìí lẹ́kọ̀ọ́kọ́ ti síwájú gẹ́gẹ́ bá nàbí wàsàn lọ́wọ́ àdúgbò náà ẹ̀wọ́jọ́ pé dàgbéyàn. ìgbà tí wọ́n lọ bá wọn nàbí ọlọ́kọ̀ kọ́kọ́ kẹ́kẹ́ bá ti pẹ́ fọ́lọ́ bá ti pẹ́ fọ́lọ́ sí kálukú yẹ. wọ́n wà sọ́dọ̀ dàlú ànábì wà kí lè ànábì ọkọ̀ sí ànábì ni màá máa ń lọ síbi àtọ́ ọlọ́wọ́ bá máa ṣubú wọlulẹ̀ lẹ́ni tó forí kalẹ̀ ńgbà pẹ́ sẹ́ni pé ń dá ànábì ọkọ̀ sí ni pé yóò forí kalẹ̀ fọlọ́ màá máa wá ti àpọ̀mọ́kọ́lọ̀ lápọ̀mọ́ tó ti gbé ntí nímọ̀ nípa rẹ̀ gan níbi. ìgbà náà lọ́wọ́ wa sọ pé bí sókè tọ́rọ́ àfọ̀n ní tọ́ba tọrọ ti pẹ̀lú wọn agbápẹ̀ rẹ lórí wọn. eléyìí túmọ̀ sí pé ẹni tó bá ń fi káàdùn wọn gbà yóò pọ̀ síbi yóò sì kàkà síwájú. يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم ẹ̀yin olùwàgbọ́ òdodo ẹ páyọ̀ ọlọ ẹ sì máa fi sẹ́ẹ̀rì sàtẹ̀kùn síwájú ọlọ kẹ́ ẹ máa wá jagun sójú ọ̀nà ọlọ́run kẹ́ ẹ lè bá ṣe kíni kẹ́ ẹ lè bá sórí rẹ eléyìí túmọ̀ sí pé sẹ́ẹ̀rì rẹ tó wá ní ti sàtẹ̀kùn síwájú ọlọ kólú wọn bá tó bá ti sẹ́ẹ̀rì tó bá ti sàtẹ̀kùn síwájú ọlọ tó wá ní ọlọ́run bá sórí jọ pé mi kò ti dà náà. oníbèrè bèrè pé ṣé a lè gbẹ́ kànga fún ọmọ ìyàwó tó kú ìmọ̀tò tó kò gbàgbọ́ yẹ sàn án. wọ́n ní sáré gbẹ́sàn dára fọmọ ẹ̀yà wa kú tó ti pé kó tó kú ọ̀gbọ́ àgbọ̀ yẹ náà rárá. asábẹ̀rẹ̀ náà lókè ìgbà tó máa ti kó kú mùsùlùmí ìgbà tó máa fi wá lérè pé ẹ jọ ọ́ o lágbájá tẹ̀ ń kẹ́sàn dáa fún o ẹ dákun orí ìfowó ló kú sí sẹ́mùsùlùmí ni àbí kébìrì tó bá yẹ pé dáhùn ní ẹ̀ ní tinú ẹni pé mùsùlùmí ló kú sí a gàgàtà ẹgbẹ́ yìí ṣe láǹfààní ọ̀rọ̀ wo yé wa kí ni túmọ̀ rẹ̀ ìyẹn ni pé kò sí nǹkan tí sọ ní ti kẹfẹ́ rí lójú ayé ó tilẹ̀ jẹ́ pípọ̀ pé sí Islam yé lọ sí ṣùgbọ́n ìṣẹ́ tí máa ń sọ ní ti kẹfẹ́ rí kò sí tó ẹni tó tẹ́tẹ́ tó bá kú tẹ́ bá ti gbọ́ kó kú ẹ̀ẹ́mí sínú láti ṣàdúrà wọn ní lágbájá kú ẹni á ah, ọlọ́run kò lè ṣe ọlọ́run ọba yọ kẹ yọ kẹ ọlọ́run bá kúti lọ́mọ àlùjẹ́nà àtúnṣe rẹ ọlọ́run kó parí mu dáadáa rẹ ọlọ́run kó fún rẹ fún ẹni tẹ́ bá ti lè sàdúrà fún bẹ́ẹ̀ tẹ́ mọ̀ kó kú sí mi ó kú àmọ́ sọ pé kéèyàn kú lágbájá kú ẹ wá rọra kọ̀pàkọ́ ẹ wá sọ pé tọ́ ọlọ́run forí tó kú mùsùlùmí ìyẹn ni pé in one way or the other òun kọ́ kò kú mùsùlùmí èdè yẹn nu tẹ bá ti gbọ́ tẹ̀yàn serú ẹ̀ ẹ̀ dì mú tó bá tó bàbá yín ló kú àbí màmá yín ló kú lẹ́nìkan á sọ wá sàdúrà rẹ ilé ìkọ́nà ọkùnrin tó kú mùsùlùmí pé a ah, kílẹ̀ gbà lérò tẹ̀tẹ̀ gbà lérò ní kékeré bèrè bàbá kú ni ẹ má jẹ́ kí irú rẹ̀ ọmọ lọ torí pé ó lè tún tàfẹ́ lómi tó di pé kíkó kan sàdúrà fún bàbá yín èpè wọn mọ̀ sẹ́ fún ọ ọlọ́run forí jọ kú mùsùlùmí pé a ah, kékeré wa ni bàbá kú sí ni so ẹni tó jẹ́ pé ńgbà tó kú yẹn ẹ̀yin náà ṣàdúrà fún ta bọ́lọ̀ forí jì ilé yẹn tó bóyá ìgbàgbọ́ yẹ Islam fẹ́ ìgbà lérò wípé bóyá àwọn kankan wà tó yẹ ká bá lọ́dọ̀ mùsùlùmí níwárí tí ò pé bóyá àwọn àwọn akó kan wà tó yẹ ká bá lọ́dọ̀ mùsùlùmí àwọn kan tó kù lọ́dọ̀ tiẹ̀ bọ́ síbẹ̀síbẹ̀ kò sí ní tí máa sọ níbi kẹfẹ́ rírí àbí òye wa mùsùlùmí náà nítorí pé ìjẹ́ mùsùlùmí kò túmọ̀ sí jẹ́ màláìka ọ̀ ẹ̀ pé ńgbà mi àwọn làwọn lágbọ̀ yẹ Islam àwọn ọmọ kọ̀ndẹ́mù ẹni táwọn ọmọ tó pọ̀ lágbọ̀ yẹ mi ti wá ọlọ́ni wàlá ti lọ́kú àǹfóṣàkó ẹ̀mẹ́tẹ̀ ẹni tí wọ́n kọ́ra ẹ̀ mọ́ o wà á àlẹ́mú bí màmí sábà ọlọ́run máa ló ní mẹ́jù nípa ta nípa yòókù tòtòrí ẹ̀ka mi àwọn ọmọ ọgbà àti gbàgbọ́ yẹ Islam àwọn tó àdó ẹni ti bẹ̀ torí ẹlòmíì kọ́ tí ọba ti ṣe irú dáǹsì akọ̀ndẹ́mù ẹ̀ kọ́ yẹ nítorí pé èmi àti adúnjẹ́ mùsùlùmí orin ńlá ni wọ́n láàyè wọ́n dàbí béèrè arábìnrin tó béèrè ni pé òun lo irú ìjáàbù kan ẹnìkan lo irú orin náà ni bọ̀dà ń pè ọ lọ sí ètò ṣe kí ni torí rẹ̀ tó pọ̀ jù bíkọ́sì ẹ bá pọ̀ ní dẹ́mu pátápátá sẹ́mi tí ó ṣẹlẹ̀ ọwọ́ ìtọ́wọ́ àrùn kò jìnnà sí ibi tí ó ti yọ yọ yọ dànù tí wọ́n ti yọ dànù pé ẹ lọ ni àbí pàtẹ́yìn so nítorí délé èmi pẹ̀lú rẹ̀ adjọ́ ṣe wọn ara wọn àtìsí kan lọ́dọ̀ rẹ̀ wọ́n yẹ kí wọ́n ọ̀nà tọ́jà síbi sàlàyé fún ọ ní pé nǹkan yìí kọ́dà kì í gbogbo wa ìhùwà sí mi gàgà ní ọjọ́ kan náà tó bá ń ṣẹlẹ̀ kó kú lórí irú àwọn àtìsí bẹ́ẹ̀ ẹni gan sí láti ṣe àìmọye tó tó bá ṣẹlẹ̀ kó kú lórí irú àtìsí yẹn ní ìgbọ́dọ̀ kọ́ndẹ́mù rẹ lókun ìgbà pé mùsùlùmí náà ló kú sí ẹni tó bá lówó nu wa kọ́ gbé kànga fún pé ọlọ́run bá kọ́ ọmọ mú ládàá rẹ̀ bá lókun ìgbà tí ò bá ti ṣe sísọ ní ìdíkẹ̀fẹ̀ ẹgbẹ́ kànga fún yóò sì máa ṣe láǹfààní bóyá eléyìn àti ilé àti nǹkan míì náà ẹlòmíì gbẹ́ kànga fún bíi ẹlòmíì gbẹ́ kànga fún lọ́hùn bóyá gbogbo ẹ lọ́wọ́ bó wò pọ̀ tí ó fi bá a fi sálì jẹ́ náà ó wù wá káwọn ọmọ ìyàwó sórí àbí ó wù wá ó wù wá. oníbèrè béèrè pé ìyàwó Islam kọ sí ká máa lo àwọn kírìmù wọ ilé tó ń bójú ni tàbí ilé tó ń mú irun rọ̀ fóbìnrin. alhamdulilayi wọ́n ní ìhàwọ́ ni ẹ̀sìn Islam kọ sí ká máa lo àwọn ọ̀pára èyí tí ó máa yí àwọ̀ ara padà tí o ti jẹ́ dúdú tó àti funfun àbí èyí tó máa mú lẹ̀ àkọ́kọ́ gbogbo nǹkan tí wọ́n máa fi para rẹ̀ bàbá jẹ́ para torí pé oríṣiríṣi nǹkan ni wọ́n máa ń ti para rẹ̀ sí yóò jẹ́ kí ìdọ̀tí àti èrí kù lára yóò sì kí awọ rẹ̀ kálàfíà wà bẹ́ẹ̀ tó bá pé sọ èèyàn dúdú di pupa àbí yóò sọ èèyàn pupa di dúdú àbí yóò sọ ẹni tó pupa di funfun gbogbo eléyìí ẹ̀sìn náà fara mọ́ nítorí pé ń bẹ nínú yíyí ẹ̀dọ̀ ọlọ́mọba padà. ẹ̀dá mú kíkà ló kókó wo àwọ̀ tọ́lọ̀ wọn bá dà tá a dà a bá a dà ẹ̀dá mú ẹni tó bá rí pé kọ́lọ̀ tọ́lọ̀ ń kó wọn dà kọ́ náwó torí ká bá bẹ́ lọ kó yí kọ́lọ̀ padà. ìbéèrè yẹn straight létí wa but reality tíyẹn máa ń travel jáde lọ́pọ̀lọpọ̀ ẹ̀ẹ́dẹ̀ẹ́yẹn pàpàdé bẹ́ẹ̀ jọ tó bá ń wù àwọn èèyàn tó jókòó torí pé kọlọ kálukú ọ̀tọ̀ra yóò wá wúra rẹ o why why why why am I black ṣé bíláàkì tọ́lọ̀ sí wọn sí kọ̀dà ni ẹ dákun sí ọ̀dà wàláhì ọ̀dà wàláhì ọ̀dà èèyàn kì í sọ fún ọlọ́run lórí tó ṣe kókó díẹ̀ káàkiri ta ni wá kí la já má ṣé bí ọlọ́run ọba wa tó bá wù ní máa ṣe wọ́n lẹ́yìn yusawwirukum fil arhami kayfa yasha olọba ti ń ya àwòrán yín nínú àwọn àyà yín bọ́bá ti ti fẹ́ olọba yín ló sọ yín dúdú ló sọ ẹlòmíín pupa ló sọ ẹlòmíín pupa ló sọ ẹlòmíín lólórí rágbàdà ló sọ ẹlòmíín lólórí kékeré ló sọ ẹlòmíín lẹni tó ga ló sọ ẹlòmíín lẹni tó kúrú ta lọ́ọ́yà wa bẹ́ẹ̀ ọlọ́run bá wa dá wa tán wá ròyìn ara rẹ̀ ó ní kí ni fatabarakallahu ahsanu ọlọ́run tó sọ pé laqad khalaqnal insana fi ahsani taqwim ọlọ́run ní àgbégbò tó dáàbì làwọn ọlọ́run bá dá yín lórí. lórí délé yìí kò sí tí ọ̀dọ́ alára wọn láàyè kò sí tí ọ̀dọ́ alára wọn. wọ́n fi àfọ́sìkọ̀ àbálá tó ń sọ ìrora kò mọ̀nà ojú ẹ̀ rámi ọlọ́run lára yín ọlọ́run bá dá wá. ẹ̀yin náà wò yóò máa làágùn lábàdì gbogbo tí o tó òtútù ọmọ mú yìí òun máa làágùn torí àwọn àpapọ̀pá ti fi ń para nǹkan kọ́ yàtọ̀ sílẹ̀ yẹn ẹ rí i pé máa tí máa fara dà òun ní lè fara mọ́ torí kó ti mú lẹ́bù kan kú nínú àwọ̀ rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni wàhálà bẹ̀rẹ̀ yàtọ̀ yẹn àwọn tó náà wá fún ọlọ́run kí kọ́lọ̀ tẹ ló ní láti ṣe ìjẹ tó eléyìí ti bẹ nínú títẹ̀lé lánàá èso nítorí pé sùn nínú àbẹ tó wọn àbí Ọlọ́run nígbà tó Ọlọ́run kọ́kọ́ sí lórí ikú òun náà ní pé kíni òun ò mú wa máa yí ẹ̀dọ́ Ọlọ́run ọba padà kọ́ ti lo ìpara tí kí ara rẹ kó tutù ara gbẹ ọgbẹ bẹ́ẹ̀ o. torí pé ńgbà mí ẹ̀rí pé ńgbà wọn dá wa tí wọ́n dá wa tí wọ́n bí wa àjáde kára wọn kó wà kanko bẹ́ẹ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ látàrí sẹ́ńtẹ́ńtẹ́ ẹlòmíì bíríkìlẹ̀yà ni sìmẹ́ǹtì tí wọ́n lè bá ti bíríkìlẹ̀yà tó bá kọ́ bọ́ sìmẹ́ǹtì àbá wàá rí pé tó bá fọ ọwọ́ lẹ́yìn tó méjì ọwọ́ ló ti kanko báyìí so tọ́mọ wo pé mo ti fọ́ kínní yìí náà so ibẹ̀ ló ti mọ̀ pé tí wọ́n bá gbà yẹn létí tí èsì bíríkìlẹ̀yà àti tí bíríkìlì yà bá gbá yẹn létí à ẹ̀ ọmọ kò yẹ the different is clear. àgbẹ̀ ti ń roko ẹ̀ríkì látàrí pé ẹ̀ríkì nìsín tá a bá rọ aroko díẹ̀ gbogbo owó bò kéńtì olóṣèlú ẹ̀ àbẹ̀ kọ́ ni àmà pé à tí èèfẹ́ ẹ̀rọ gbogbo àdúgbò yìí tán ọwọ́ rẹ̀ ó tún wà ń kàkó náà ní ké bàbá pé ọwọ́ yóò bó bá wò so yọ̀rọ̀ pé wọ́n ti ọlọ́wọ́rọ́ bá yọ lọ́wọ́ rẹ̀ fi bo irú àwọn ẹni tí ti agbára báyẹn ẹ rí pé awọ wọn gbà mí kò ní ju awọ tiwa tó wá wù ú náà kíkà wọ líle rẹ̀ ó lo ìpara kan tí ó jẹ́ kí líle ara rẹ̀ ó dínkù eléyìí sínú pààyàn yìí àwọ̀ ẹ̀dá ọlọ́wọ́n bá padà bákan náà èèyàn wà tó ṣe pé ara tiẹ̀ aláwọ̀ gbígbẹ́ awọ rẹ̀ máa tètè gbẹ kò sí irú para tó kò para awọ rẹ̀ ọgbẹ yóò tún máa jọ pé kọwẹ ìpara kan wá wà tó ṣe pé kò ní mú kára rẹ̀ ọmọ gbẹ tó wọn á lo irú para bẹ́ẹ̀ tó ti ń tó burú bẹ́ẹ̀ sẹmọ pé kọlọ rẹ̀ náà ló ti máa jẹ kọlọ rẹ̀ kò sí nínú pé ó yí kọlọ padà padà àmọ́ àrùn ò tó ń tó ń pè para kan bẹ tí máa jẹ kí irun ọlẹ. bọ́lọ̀ ti da náà ni ọ wà o ìran náà ni ọmọ ti àbí òye wa àmọ́ yọ lẹ̀ lọ kò sì tó burú mẹ́. àmọ́ yọ sọ irun tiwa di irun ti gúngùn àbí òye dúdú irun òyìnbó ọ̀faramọ́ sọ̀rọ̀ pé yé wa ipa ti bá mi. Hmm? pé rìláxà lẹ lo ìnirun bá dorí sí mi òbúrúkọ ẹ lò para tí ó jẹ kí irun yín kọlẹ lọ́wọ́ àmọ́ ìjọ wa sọ dorí sí mi sẹnu pé jẹjẹjẹjẹ ìnirun yín ti gùn bọlọ sí ní kó gùn oru tiẹ̀ tẹ bá ti wá lórí para yọba dorí sí mi àbí òní dorí sí mi. ẹ̀yin náà máa wò wò pé àyípadà ń bẹ ń bẹ àbí òsì ń bẹ ẹni tí ń gbóra kọ́ mọ́ lù para mọ́ bóòlù tí wọ́n rí tọ́ ẹ̀yin lẹ́ mọ̀ ẹni tí sì ń fi kíní sí irun kí irun rẹ̀ dorí sí mi tí ọba lù lọ kọ́ sọ̀rọ̀ pé irun ti á dàlù tó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn kírímù bá kàn sí akọ ọ̀hún kọ́ta nínú. tọ́ wọ́n ní para tó bá ní alukóhólù nínú tá a lè lò àbá lè lò a lè lò ṣùgbọ́n ètò dàbí ni ká má lò ìdí tá a fi sọ pé a lè lò ó ní pé ìtúndọ́gba nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ ó ní pé kì í mọ́ mu mọ́ fa òórùn rẹ̀ sí mú débi pọ́pọ́lọ́ rẹ̀ ó dàrú ilé ilé wọ̀ ọ́ àmọ́ òfin para ọkàn aṣọ rẹ kò túmọ̀ sí pé tọ̀kan aṣọ rẹ àbòfin tọ̀ para àbí òye wa ètò dọ́gba jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ ni pé kì í sẹ̀kì ẹ̀rí rẹ̀ ń bẹ lára ọtí nígbà tó lọ́wọ́ bá kọ́kọ́ sọ sí léèwọ̀ ní ìtẹ́léèwọ̀ parí tọ́lọ́ ní fàhálì ẹ̀ńtùm mọ̀ntàwó ṣé ẹ̀yẹ mutí abẹ́ẹ̀ tí tó gbọ́rọ̀ àwọn tàbí ti dáhùn pé ẹnìta àyìnà ẹnìta àyìnà ó ti tán gbogbo ọdún tó wà ní Madina ni wọ́n dáhùn jọ rẹ̀. àwọn tí ìwọ pọ̀ débi pé tàbí ròyìn fún wa pé kò sí ojú ọ̀nà kan Madina kọjá pé àgbàrọ̀ sí ní sàn gbàmí. sẹ́yìn wọn wá pé ẹ kó lọ sí ti pọ̀ ńgbà yẹn bẹ́ẹ̀ lẹ́sẹ̀ péré wíri kan sọ sí láwọn nílé pọ́ńtíngbà náà níta wọn fẹ́ fà yọ sí àwọn olùmọ́wá ní ìgbà dàgbà àwọn ọdún ń sàn ṣé báwọn tàbí lọ mọ́síláṣí àbí wọn lọ mọ́síláṣí wọn lọ mọ́síláṣí wọn tẹ̀lé àbí wọn tẹ̀lé wọn tẹ̀lé tó yé wa èyí ti gbogbo tàbí lóní bàtà tó kàn án lọ. àtùwọ́ akọ́ pé torí pé wọ́n ti ọtí wọn kọ́ ẹsẹ̀ wọn kó tó kí o àbí òye wa àwọn òní náà máa ń lọ mọ́síláṣí àbí wọn lọ wọ́n máa ń lọ ẹtìrí nínú àdéhùn ìwé sálàmà ọbí ọlá ọhánà anábì ní àkíkà kùnú ní ọmọ wọlé láti máa ń rìn ìjọ àná tí aṣọ wọn bá wọlé lọ́nà tó kú ọtí yìí tá a gbọ́ pé wọ́n ní wọ́n kàn ní àbọ̀ eléyìí tí wọ́n ti sẹ̀gbìn àmọ́ mímu rẹ̀ kọ́ ìwọ̀lù torí ẹ̀ tí alukóhólù máa ń bẹ nínú para tó lò ògbóró àmì ìtọ́jú àdúgbò ọmọ lò lásọ kí ló fà nítorí kúrú jẹ́mínà kíláà torí ká lè bá àṣà fún ìyàpá ẹnu tó tún wà àwọn kan lẹ́gbẹ́ nìyí àbí òye wa àwọn kan ní kí sẹ̀gbìn etí èsì sẹ̀gbìn ló lágbára jù tòṣùgbọ́n ká lè bá sọ́ra fún ìyàpá ẹnu tó wà ń pa rẹ̀ kọ́ ọmọ lò lọ́dà jù gẹ́gẹ́ bí lọ́fíńdà náà tí wọ́n á fi pàfíìmù kan wà tó ní alkohol kan wà tí ò ní kóòlù etí ò ní lọ́dà jù ẹ̀jẹ̀ bá ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ìyàtọ̀ tó wà nínú àwọn àwọn wọ̀nyí hijab jilbab khimar àti nìkọ́ ẹni ẹni òun wà fún bí gẹ́gẹ́ bá ṣàlàyé ìyàtọ̀ tó wà nínú mẹ́rin náà àkọ́kọ́ ìmọ̀ wọn náà ní borí nígbà wọn fi borí tó ti pé láti orí yẹn kọ lọ sísàlẹ̀ jù bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀ náà ń pè ní ìmọ̀ nìkọ́ òun náà ní tí fi bójú àmọ́ gbà tí wọ́n fi bójú ẹ̀yìn ju hàn ṣe yé wa àmọ́ tí wọ́n máa fi gbójú tẹ́yìn tí ọba hàn kéde ní kọ́ọ̀bù ní jẹ́ rìpọ́ olùwádìí ní tí wọ́n fi gbójú ní jẹ́ ṣùgbọ́n èyí tó bá ti lè mú kẹ́yìn tó jáde ní jẹ́ kí ni ní kọ́ọ̀bù padà wọ́n á ní kí ni hijab kí ni jalbab jalbab òun náà la sọ tóbìnrin wọ̀ tó ti pé gígùn rẹ̀ ọbẹ̀rẹ̀ látòrí rẹ̀ kọ̀ wá dúró títí tó fi bo gbogbo ẹsẹ̀ rẹ̀ eléyìí náà ń pè ní kíni ṣèjà àbí jìlbà eléyìí náà ń pè ní jìlbà yọ bẹ̀rẹ̀ látòrí yọ bẹ̀rẹ̀ sílẹ̀ tọ́ tọ́ látòrí tó lọ sílẹ̀ kò bójú ṣé jìlbáàbù ni àbí kìí ṣe jìlbáàbù ìyàpọ̀ ẹ̀rù ẹni títí ẹ bẹ̀rẹ̀ láti orí títí tó fi bu ẹsẹ̀ rẹ̀ ó sì tún bojú rẹ̀ jìlbáàbù ǹjẹ́ ní títí ẹ náà wá bẹ̀rẹ̀ láti orí tó bo gbogbo ara rẹ̀ títí tó fi dẹ́sẹ̀ rẹ̀ àmọ́ kò bojú rẹ̀ ṣé jìlbáàbù ni àbí ṣe jìlbáàbù ìyàpọ̀ ẹ̀rù àwọn kan sọ pé jìlbáàbù yẹ bí Sheikh Al-Albani rahimahullah. أنا tó عنك pọ̀ يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين ìpè jìlbáàbù tọ́lọ̀ ní kánábì ọ̀sán fún ìyàwó àtàwọn ọmọ rẹ̀ lóbìnrin àtàwọn obìnrin àwọn mùsùlùmí pé kí wọ́n wọ̀ wọ́n ní tó bá ti bẹ̀rẹ̀ láti orí títí dẹ́sẹ̀ yóò pọ̀ gbogbo jù wọn ni náà lọ́wọ́ sọ pé eléyìí ló kéré jù tí ó jẹ́ fún ọmọ dá wọn mọ̀ fún àwọn olómìnir làwọn lè fà tọ́lá yìí fún bẹ́ẹ̀ kò lè mú káwọn àti ọmọ fara ni wọn. tọ́ àìkú gbà ikpe tí wọn máa pe aṣọ ní jalba ọkàrí bíbojú ló mú kí Sheikh Al-Albani wọn tuntun síra rẹ̀ kọ hijabul mar'a lọkọ pé kótó kú ó wá sọ di kí ni jalba nítorí pé lọ́dọ̀ tẹ òun ọ̀gbọ́ yìí lọ síbi pé ìbòjú náà wà nù ti ń jẹ́ jalba ṣùgbọ́n tẹ bá kátìrì àwọn àbọ̀ tẹ̀sí ẹ rí i pé àwọn tó pọ̀ jù nínú wọn tọ́ka sí pé jalba kò lè jẹ́ jalba hijab oná ni ntàbídé tàbídí ààlà tàbídí ààlà pé kí wọ́n má rí ọ̀tọ̀ wa kí wọ́n má rí ọ̀tọ̀ wa so hijab ó lè túmọ̀ sí jilbab bí màánà aṣọ tó gbé wọ̀ tó fi bu ọ̀tọ̀ rẹ̀ mọ́lẹ̀ hijab hijabu ti tún máa ń túmọ̀ tó kiri yàtọ̀ sáfọ̀ ọlọ́ni wa idha sa'altumuhunna mata'an fas'aluhunna min wara'i hijab tẹ bá fẹ́ fi àwọn obìnrin léèrè tẹ fẹ́ fi wọ́n léèrè kankan bẹ̀rẹ̀ látòrí àwọn ìyàwó àtẹ̀bí Muhammad sallallahu alaihi wasallam àwọn obìnrin yẹn wọ́n ti ìyàwó yìí ọlọ́ni ẹ̀ máa fi wọ́n léèrè lẹ́yìn ògidì ní kéde pé ọ alọ kọjú sí wọn ẹ máa bí wọn léèrè eléyìí hijabu tọlọ bá kọsọ kalẹ̀ nù hijabu tó kiri lẹ́yìn náà ni hijabu tatọ wa dé tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé hijabu amatuma tó kiri àtúmọ̀tuma tatọ hijabu tó tẹ́lẹ̀ ìtumọ̀ sí jalba ṣùgbọ́n ìjẹ́ jalba ó dé bòjú nù àbí ó dé bòjú nù ìyàpọ̀ ẹ̀ tó ń ti wí pé kí wọ́n bójú yẹn ìyapọ̀ ẹni tó wà lórí rẹ̀ ìyapọ̀ ẹni kékeré ni nípa pé sọ̀ràn yẹn ni àbí sọ̀ràn yẹn ẹni tó ní kí sọ̀ràn yẹn òun náà lẹ́sìn àbí èèyàn òun náà pẹ́sìn kò sẹ́nìkan ni wọ́n tó sọ pẹ́sìn wàlúhàmdùlélà. ìbéèrè tó dùn mí pé ẹ bá ṣàlàyé ojú kan náà bá ti máa ṣe jẹ́ náà bá bákan náà láti lè máa wẹ̀wẹ́. bá ti máa wẹ̀wẹ́ dáná wà náà then ṣáà táwa fẹ́ bẹ̀rẹ̀ ìwẹ̀ ìwẹ̀ náà ṣé a lè a lè dárúkọ lọ́wọ́ wa kápẹ́ ká lè dìbò ńlá kátó bẹ̀rẹ̀ nínú ilé nínú toilet ṣáà lè ṣe. alhamdulilayi ìwẹ̀ jánábà àwọn olùmọ̀sọ yìí pé wọ́n bẹ nínú kàdírí láàrin ẹrú àti ọlọ́mọba rẹ̀ torí jíjá náà bàbá mú ọtọ ọba wẹ talọnà ọmọ jíjá náà bàbá mú ọtọ ọba wẹ tọwẹ dáadáa talọ ọmọ jíjá náà bàbá ti mú ọtọ ọwẹ dáadáa tọpáyọ ọlọmọbẹ talọsí láǹfààní orí ara rẹ ni torí délé ẹni ká mójútó eléyìí ọ̀pọ̀lọpọ̀ wà nínú wa lọ́kùnrin àti lóbìnrin tó ti pé jánàbà náà ń gbé ká fún ọ̀fúra ẹsì ti mà pé tíjà náà bàbá ń bẹ láàrin yẹn gbogbo òun tí yẹn bá gbé bọ àtàn lásán ọlọ́pàá tá a fọ torí di eléyìí báyìí jánábà yẹn wọn ní bó láti máa wẹ̀ oríṣi ọ̀nà méjì ń bẹ fún jánábà wíwẹ̀ ọ̀kan wọn náà ní as-sifatul kamila li ìròyìn tó tó pé jù nípa bá ti máa wẹ̀wẹ̀ jánábà ẹlẹ́ẹ̀kejì ní as-sifatul lẹ́rọ̀tì ìdánára iná ni ọ̀nà dáàbò rẹ̀ dánábà tó fi pé ó tó bó tilẹ̀ jẹ́ kékeré sùn ló pé so èyí tó pé jù yẹn ọ̀nì pé ìgbà tí èèyàn bá fẹ́ wẹ̀wẹ̀ dánábà kéèyàn bomi kó sì má bomi tó ṣe pé yóò ní lára ní lílò bí kọjá kó tutù mú ọ wà lọ bomi yìnyín àbí kó ti jẹ pé òun mú gán àwọn àrùn gbómi kaná débi kó hó tẹ̀lé pé gbogbo eléyìí yóò ní ọlá kò ní jẹ́ kí wẹ̀yàn jẹ́wẹ̀ torí pé ẹni tó gbomi tó fi tutù jù lásìkò òtútù kò ní lè ti sùúrù rí dájú wípé omi kan gbogbo ara òun ẹni tó sì lọ omi tó gbóná jù lásìkò tó rú mú kò ní lè ṣe sùúrù rí dájú wípé omi kan gbogbo omi tó yẹ fún mi ọkàn yìí torí rẹ̀ wàá rí kómi tó bù kí èso omi tí ò ní ọ lára omi tí ó fún ọ láǹfààní àti lè jẹ́ kómi ọkàn ní kíkì. ẹlẹ́kẹ̀jì wọn náà ní kíkọ́ bá débi ó sì tómi yẹn ó ní ó ní jẹ́ni tó lẹ́mìí àti lomi lòkùn. يرقى نبي محمد صلى الله عليه وسلم كان يغتسل بالطاعة يوم كان النبي صلى الله عليه وسلم أنا في وين قلنا أمي أقومي تجي لمن sábà fi ọwọ́ méjèèjì bomi lẹ́ẹ̀mẹ́rin eléyìí ni romi tá nàbí sọlọ bá àti sọlọ máa fi wẹ̀ òbúrúkú wo kó ti bẹ́ẹ̀ lọ tó kùnà tó máa ń wọ òkú kájà ti bẹ́ẹ̀ lọ. tọ omi yẹn nígbà tó bá bẹ̀rẹ̀ wẹ̀ jánábà kọ́ kọ́kọ́ fọ abẹ́rẹ́ kó lè bá fọ́n tó wà ń bẹ̀ kú ó sì dàníyàn kó tó bẹ̀rẹ̀ ọ́ dàníyàn nígbà tó bá dàníyàn wà á fọ ọwọ́ rẹ méjèèjì lẹ́yìn náà fọ abẹ́ rẹ náà tó bá ti fọ abẹ́ rẹ wà á wá sí àlùwàlá gẹ́gẹ́ bá ti máa ń sàlùwàlá fún un. tó bá dà ní ẹ̀kọ́ fẹ́ sàlùwàlá kò burú nígbà tó bá wá sí àlùwàlá yẹn àyè gbọ́ láti sàlùwàlá débi pípa sí kọ́nọ́kọ́nọ́ rẹ̀ tó bá ti wọ̀ ọ́ o lè sàlùwà alálẹ́ ní pọ́ọ̀pù ẹsẹ̀ rẹ méjèèjì tó bá sàlùwà alálẹ́ àìsí ìfọsẹ̀ ọ́ padà fọ́ọ̀mù báyà ọ̀nà tó bá dé débi kó o fọ ẹsẹ̀ rẹ ní ìsìn àtàkùnléla méjèèjì là nẹ́bí wọn amẹ́ sọlá àgbẹ̀lá sí tọ́ lẹ́yìn rẹ̀ wá wá fi omi sọ́wọ́ rẹ̀ má tó bá fi omi sọ́wọ́ rẹ̀ méjèèjì wàá mú ọwọ́ rẹ̀ méjèèjì yẹn wà wá kí bọ́nú irun rẹ̀ wà á kí bọ́nú orí rẹ̀ wà á kí bọ́nú orí rẹ̀ lọ́nà tó fi jẹ́ pé yóò dàbí ẹni pé èèyàn ń dínà fún omi láti rọ́nà gbà wọ́nú gbogbo ìsàlẹ̀ irun orí èèyàn bẹ́ẹ̀ lànà bí sọ̀rọ̀ àti láti tó sàlù àlàtàn wà á kí ọwọ́ bọ́nú omi àbí wà á dá mi sọ́wọ́ rẹ̀ wà á wá fi ọwọ́ rẹ̀ yẹn wà á máa fi ya inú orí rẹ̀ inú orí rẹ̀ báyìí pàtó bá ti léyìn tán ẹgbà náà lọ́wọ́ àpò omi ọwọ́ àdá sí orí rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta wọ́n àdá sí orí rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ó sì dá pé nígbà tó máa ń da mí sórí rẹ̀ yẹn náà kó tó máa fọwọ́ ya irun orí rẹ̀ sọmọ kó ti la kó ti la nà kó tẹ́lẹ̀ lórí ìsìn ó tún á máa fọwọ́ dé lọ́nà tó mi yẹn ó tún fi rọ́nà tó fi sàkúlẹ̀ ìsìn nínú gbogbo ìlà lórí rẹ̀ torí pé àná ni wọ́n sọlọ́lá àdìsẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ṣe anábì tó sọ pé dáhìtà kó lè ṣe àrọ̀ tí ń jà náà bá nísàlẹ̀ gbogbo oorun orí nísàlẹ̀ gbogbo oorun tó wà lára wa kọ̀ọ̀kan tẹ́ máa wẹ̀wẹ̀ jánaba kẹ́nu pé jánaba bẹ́ẹ̀ torí ẹ gbọ́dọ̀ rí dájú pé ńgbà tẹ́ máa wẹ̀wẹ̀ jánaba ọwọ́ yín dé gbogbo sàlẹ̀ ibi tí wọn bá wà lára yín torí pé jánaba wà lára nísàlẹ̀ gbogbo oorun kọ̀ọ̀kan tọ́ nígbà tó bá ti ṣe máa yẹn tán àfọ̀ orí wa yẹn mọ́ ojú wa títí wá síbi ọrùn gbàtẹ́ ń dami sórí yẹn ẹ máa kọ gbogbo àwọn àyè yẹn papọ̀ gbàtẹ́ bá ti máa ń tán ẹ wàá fọ apá yẹn ọ̀tún ẹ fọ apá ọ̀tún láti èjìká títí dé àwọn ọmọ àká ẹ fọ apá yẹn òsì láti èjìká títí dé àwọn ọmọ àká ẹ máa ti máa yẹn lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta lẹ́yìn náà ẹ fọ ẹgbẹ́ yẹn ọ̀tún ẹ fọ lọ sí sálẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ẹ̀gbẹ́ yẹn àlàáfíà ẹ̀fọ́ lọ sísàlẹ̀ lẹ́ẹ̀mẹ́ta gbàtí màá fẹ́ ẹ̀gbẹ́ yẹn ẹ̀fọ́ má gbogbo bí wàá jẹ́ wájú yẹn ọ̀tún títí lọ sísàlẹ̀ lẹ́ẹ̀mẹ́ta eléyìí náà lẹ́ẹ̀mẹ́ta agbẹ̀yìn náà bẹ́ẹ̀ tọ̀ọ̀tún lẹ́ẹ̀mẹ́ta lọ́sì lẹ́ẹ̀mẹ́ta ẹ̀yìngbà náà wàá da omi sí ara yín lẹ́ẹ̀mẹ́ta tẹ́lá ti fi bẹ́ẹ̀ wẹ̀jọ́ náà bá ti tán tẹ́lá ti fọ ẹsẹ̀ yín tẹ́lẹ̀ pẹ̀lú àlùwàlá alihamudulilayi tẹ́ ẹ̀ bá ti fọ ẹsẹ̀ yín tẹ́lẹ̀ pẹ̀lú àlọ́lá ìsinlẹ̀wà pẹ̀pẹ̀ níparí ìwẹ̀ ìdánaba eléyìí ni èyí tó pé gbogbo abánabi wa Muhammad sallallahu alaihi wasallam ti wọ̀ ìdánaba ìròyìn kejì tó nà tó wà nù súnà ó ní pé tẹ́ bá ti fọ abẹ́ yín kẹ́ ẹ̀ da omi sí gbogbo ara yín kẹ́ ẹ̀ rí omi kárí gbogbo ara yín kálá ẹ̀ ti wọ̀ ìdánaba àmọ́ pẹ̀lú àníyàn pẹ̀lú àníyàn pẹ̀ ṣèkìnnì ẹ̀wẹ̀wẹ̀ jànàbà ó lé àbí òlè kò lè rárá jànàbà ń bẹ lára rẹ jànàbà ń bẹ lára rẹ òjò wa rọ̀ òjò ká ọmọ dà ó ti mọ kókó tó délé ah àbá àti tó tó tẹ̀lé mẹ́wàá lójú yìí òjò yẹn ti lágbára ọba kú dà ní ẹlẹ́ka pé wọ́n lọ́rọ̀ o ti wẹ́wẹ́ dáná bàbá yìí ọlọ́wọ́ bá èyí wa islam lọ ṣùgbọ́n ìgbà tó bá ti mọ bó ti lè bẹ́ẹ̀rẹ̀ ọlọ́wọ́ tó yókù wẹ̀rẹ̀ pé nà ẹ wá sọ pé dáadé dá pọ̀ lọ tó bá ti dé inú tọ́ilẹ̀ yẹn làdúwẹ̀wẹ̀ dáná bàbá tó bá jẹ́ pé wọ́n ń sì gbọ̀nsẹ̀ bẹ́ẹ̀ kò sì sí gbẹ̀mbẹ̀ ni ọmọ débi pé táwọn o sùn bẹ́ẹ̀ dọ̀la kò ní fìlẹ̀ adẹ́kọ̀ ti di yàrá nìyẹn wọ́n síbẹ̀síbẹ̀ ilé àṣẹ báwọ̀ torí gbogbo bí sẹ́sìn gbẹ̀sẹ̀ yẹn ilé àṣẹ báwọ̀ torí délé tó bá ti sí gbẹ̀mbẹ̀ tó ti ti tàn bẹ́ẹ̀ ilé ẹsẹ táàní náà ni wọn ò ní dapò Ọlọ́run bẹ àmọ́ gbà tó fẹ́ wọlé ọrùn kó dàgbà kó lànà wí Allahumma inni a'udhu mina khubuthi wal khaba'ith tọba tó yẹ òtútù yín wọn sọ fún mi sàlù aláìwé kọ Ọlọ́run báwo la ló máa ń fi kírun fi kírun Ọlọ́run pa tó yé wa nítorí bẹ́ẹ̀ rí ló ń sọ bísímìláì kó tó bẹ̀rẹ̀ àlùwàlá wa tọ́ọ̀ bá ti sọ bísímìláì tó fi bẹ̀rẹ̀ àlùwàlá àlùwàlá rẹ̀ ò gbà á àbí àlọ́ aláàrẹ̀ ò sí ẹ̀rí tó mú àpò fẹsẹ̀ rìn lẹ̀ tó yé wa torí délé tó bá sàlù àlàkọ̀ ọ̀dà pọ̀ náà à ń bẹ lọ́ta wà láàrẹ̀ ọ̀dà ní nǹkan kan wọ́n sí. tó bá jẹ́ pé lè wẹ̀ nìkan ni wọ́n ti gbọ́n sẹ́ bẹ́ẹ̀. àmọ́lẹ̀ kan láàrin àwọn aláwọ̀n kàràbà nìkan ti máa tọ̀ bẹ́ẹ̀. ọlọ́run ràn tó bá fẹ́ dápọ̀ ọlọ́run níbẹ̀ yẹn wàá wá ọ̀ títí tó fi ní gbóòórùn tọ̀ mọ́ torí àti dárúkọ ọlọ́run níbi tẹ́gbẹ̀ẹ́ bá wa lóòótọ́ kété láti sáni nìyẹn làwọn àwọn kẹ́sì lọ bẹ́ẹ̀ ń pe àti sáni wá síbẹ̀ tó ọkọ̀ yọ mọ́ débi pé tó bá fi ọ léèrè gbóòórùn kí lọ ń gbọ́ ọ ní kò sí tọ̀ mọ́ àbẹ̀bẹ̀ ò lè dà kọ́ lọ́fẹ̀ẹ́. oníbèrè ìbéèrè pé ǹjẹ́ ó tọ́jú ìsìlámù ká máa gbé ọlọ́run bí ọlọ́wọ́ gbọ́gbọ́rọ́ àwọn elétò ìjọ náà ní yorùbá. alhamdulilayi wọn ni tọ́tọ́ táwọn mùsùlùmí táwọn fi ọlọ́wọ́n bá ní ọlọ́wọ́ gbọgbọ́rọ́ ọ̀gbàgbàdìgbà aráàlúgbò gbogbo eléyà ẹ̀gbọ̀lọ̀gbọ̀ náà bẹ̀ ẹ̀lẹ́kọ̀ọ́ ni àbí òye wa bí yẹn bá wá ya aláìlẹ́kọ̀ọ́ tí yẹn gbé rẹ̀ ó sẹ́pẹ́rẹ́ ìkọ́ ìyá aláìlẹ́kọ̀ọ́ sọ́lọ́ tó dà lọ. ọlọ́run ti ara rẹ̀ ó ti parí ròyìn òun náà ló ti mara rẹ ròyìn kò sí fún wa láti máa fọpọlọ wá kankan míì láti máa ara rẹ̀. wa torí ní torí pé gbogbo àwọn ìròyìn yẹn kíní kan kíní kan ní kíní kan ó lè mú àwọn ìtumọ̀ burúkú ni àbí so bó láti wá sọ́ra fún kò sọ́nà tàbí wá sọ́ra fún pé ká yẹra fún tọ́lọ̀ wọn kò pè ra rẹ̀ lọ káti yẹra fún dáná bí sọ̀rọ̀ bá àwọn àyè òṣèlú tó fi ròyìn ọ lọ léde wa ó lè dá àmọ́ nù sẹ́rí àwọn kò dá èdè wa wá takò sẹ́rí àwọn èwo láwọn náà. Inshallah, sábà ti bí pẹ́sẹ̀ ti sálọ, sálọ fún sábà tó dúró, inshallah ìbéèrè tó wọn gba ìlú pé àwọn orúkọ tí sọ fún rọṣí pé àwọn òkè orúkọ náà wà ṣé ẹ bá ṣàlàyé lórí àwọn orúkọ orúkọ uh, àwọn ọmọ wọn. wọ́n ní sọ fún rọṣí sókọ lọ́dún àti sókọ lọ́dún àwọn ọmọ. Àbí èyí wà torí ẹ̀ tó máa ti sínú àkùrán tó yẹ sínú súnà lórí tó bá sínú kíkó kọlọ torí rẹ̀ ẹ̀ máa pẹ́ ni tí máa ń jẹ́ bẹ́ẹ̀ ní sọ́búrún rọ́ṣídún àbí ìwà tọ́ba ti wù ó lé ní kí ẹ máa pọ ní àrọ́ṣídù àsọ̀búrù àmọ́ kọ̀ ọ̀dà lédè bá wa tọ́ba ti bá wù wà láàbù ìtumọ̀ rẹ̀ ọ̀dà torí wọ́n ti fẹ́ sọ́ra wọn ti tún ìjẹ́nu torí rẹ ní balùwẹ̀ aláàbò pé sọ́búrún yóò ti dáhùn rọ́ṣídùn yóò dáhùn yàqínùn yóò dáhùn kéde àlìyàqín kéde àrọ́ṣíd kéde àsọ̀rọ̀ lè jẹ́ bó ti jẹ́ torí ọlọ́run tó fọ́nà mọ́ wá sí àwọn òbí wa àníyàn wọn dáa púpọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ àwọn òbí àníyàn wọn dáa púpọ̀ torí bí tí bá ń sàníyàn tó dáa púpọ̀ wọ́n bínú ní nígbà wọ́n ti sọ rọ̀ṣì ẹ̀ rọ̀ṣì ti ṣe dàbí rọ̀ṣì ẹ̀ wọ́n ti sọ yẹ̀kín yẹ̀kín ti ṣe dàbí yẹ̀kín sọ̀bùr ṣe dàbí sọ̀bùr ọjọ́ dúpẹ́ kọ́ lọ kí ọmọ bàbá rẹ̀ mi dé ọ̀dà síbẹ̀ lómi iná bàbá rẹ̀ dé mùsùlùmí tí bàbá rẹ̀ sọ ní ògún sẹ́yà àbẹ̀ ẹ̀ tí bàbá rẹ̀ sọ ní kiri kan ẹ̀ palọ́mọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. kó torí ẹ̀ wọ́n wọ́n tó rọ̀ṣídù ọ̀padà wà hàn tó kéka tó rọ̀ṣídù ọmọ ẹ̀jẹ̀ rọ̀ṣídù rẹ̀ jẹjẹ. sọ̀bọ̀rọ̀ jẹjẹ yàpínú jẹjẹ. tó torí ló ń tó fi jẹ́ pé aláàní àwọn bàbá wa dà pọ̀ torí pé àwọn bàbá yẹn mí lò. àwọn bàbá tó ní pé wàhálà ẹlòmíì bí tó rẹ̀ wọ́n ti wò bí orúkọ òwú ẹ dákun ẹ bá wọn fún àwọn ìwé wọn kan tó fi mọ̀ pé mùsùlùmí ni mí tọ́kí bó bá tiẹ̀ dàgbà àwọn ẹtí máa fi ni lọ́nà nílùú rẹ̀ fà kọ́ tẹ̀lé wọn. wàhálà ló bí ọ̀pọ̀lọpọ̀ orúkọ mi tó jẹ́ pé àwọn òbí mi wọ́n kọ́ ọmọ lórúkọ àwọn bá dàgbé bíbí lágbá òkúta ẹbí tí wọ́n ti kọ́ bàbá fi ọbẹ̀ sọ̀rọ̀ lórúkọ bí àbá sọ nílé ìjọ náà náà àbí ẹ̀kọ́ ni àwọn ìkẹtọ àfẹsọ bóòlù kẹtọ báwo sí ma dábùdú wa bí abẹ́ òsì mẹ àbá tó bí àbùdú sí tó oná ọmọ agídí pọ̀ abẹ́rẹ́ bẹ́ẹ̀ torí ẹlẹ́sìrì kórúkọ mi ní tìwọ́n ní Abdul Kabir wọ́n ti lé ní Muhammadul Kabir èwo wa láàmú àbẹ́rẹ́ kọ́ni ẹ̀hẹ́ ẹ̀rẹ́ pé tó máa wú ọkọ̀ kan tuntun tó máa rí pé lè gbá bùrù wọ́n ní muhammadu kini muhammadu kini wọ́n lẹ́lẹ́ ìtumọ̀ sí ké àwọn àbá yẹn náà wọ́n gbìyànjú bọ̀ sí yín gbìyànjú lórí àìmọ̀ àbí òye ọ̀pọ̀lọpọ̀ sí nà látàrí ìyànjú tí O sí mà ìlọ́pà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ táwọn àbá yẹn náà lórí tí ò bá tó táwọn àbá náà pẹ̀lú wọn bíi táwọn náà máa náà ọ̀dájú pé bọ́yá ìsìlámù dáǹsì gan ọlọ́run bá a ọlọ́run bá ní ọba sànù wa ọba títí yàrá àwọn afáàn yẹn náà tó ń ta ìlàgbọ̀ yìí tí wọ́n náà gbà mí ọwọ́ fẹ́sẹ̀ wà náà ìlọsíwájú ní fún Islam gbà mí torí tí ọba tí àwọn bóyá bí mọ́tíláṣí wà lórí ọba ti ti lẹ̀ nítorí ti ṣe torí pé àwọn afáàn yẹn náà gbìyànjú gbà tí wọn tí wọn bá gbìyànjú bẹ́ẹ̀ Islam nù ní sí tó ntọ́kọ̀ kù ní pé kẹmẹ tún àná ẹ̀sìn ìpele ìgbà o kò rí bẹ́ẹ̀ o lọ́kùnrin la ọ̀fẹ́ rà o tẹ̀bá ti bá o ó ti ta o àbí òye fẹ́ẹ́rì pété ẹ̀ tiẹ̀ ntọ́ba jẹ́ kọ́ yọ̀nà dá. tó ní ti wọn kàn sí mi kórúkọ kankan sọ mi nítorí kọ kankan náà fi áwùjọ sí òsíjà òkúté wa náà ẹ̀rọ ayọ̀ áwùjọ rẹ̀ síbi kan ní. tó a ti rí ọ̀pọ̀lọpọ̀ kẹ́kọ̀ọ́ lókèrè náà sọ náà dọ̀rọ̀ nígbà tó padà hàn tó gbé nìkan rọ̀ṣídì kò sínú abúlé tí wọ́n ti lọ wọ́n lọ yí gbogbo wọn padà rọ̀ṣídì àti ní abáàlú bẹ́ẹ̀ náà ni wọ́n ná tó lè yí padà tó a méjì ká pọ̀ dẹ́mọ̀ àwọn bàbá wa torí oríire ni fún wa fún mùsùlùmí bí wa alhamdulillah. ìṣàlọ́ àlọ́ kí irun sìn after im partner náà bàrà lọ́wọ́ nígbà tó ká ń lọ ọ̀rọ̀ alhamdulilayi ashhadu allah